إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد أيها المسلمون فيا عباد الله اتقوا الله واتبعوا سبيله وابتغوا إليه الوسيلة وتوكلوا عليه وأنيبوا إليه وأحسنوا الظن به وادعوه خوفا وطمعا واذكروا وقوفكم بين يديه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شر يغنيه أيها المسلمون عندما ينزل البلاء وتحل المحن وتتلهم الخطوب وتعم الرزايا ينطلق أفهام فريق من الناس وتلتاث عقولهم وتطيش أحلامهم فإذا بهم يذهلون عن كثير من الحق الذي يعلمون وينسون من الصواب ما لا يجهلون هنالك تقع الحيرة ويثور الشك وتروج سوء الأقاويل وتهجر الحقائق والأصول وتتبع الظنون وما وما تهوى الأنفس ويحكم على الأمور بغير علم ولا هدى ولا كتاب منير ففي غفرة الغفلة يجزى المرء أن سنة الله في الابتلاء ماضية في خلقه وأن قضاءه بها نافذ فيهم وكيف ينسى ذلك وهو يتلو كتاب ربه بالغداة والعشي وفيه بيان هذه الحقيقة بجلاء لا خفاء فيه ووضوح لا مزيد عليه حيث قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا أن الكاذبين العنكبوت وقال عز اسمه لا تبلغن في أموالكم وأنفسكم ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تغفروا وتتقوا فإن ذلك من عزم الأمور آل عمران وقال تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون البقرة وقال تقدست أسماؤهم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أحباركم سورة محمد إنها يا عباد الله سنة ربانية عامة لم يستثن الله سبحانه وتعالى منها أنبياءه ورسله مع علو مقامهم وشرف منزلتهم وكرمهم على ربهم بل جعل بل جعلهم أشد الناس بلاء كما جاء في الحديث الذي أخرجه الترمذي والنسائي وابن ماجه في سننه وأحمد في مسنده وابن حبان في صحيحه بإسناد صحيح عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه وأرضاه أنه قال قلت يا رسول الله أي الناس أشد بلاء قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلي على قدر دينه وما يبرح البلاء بعلمه حتى يتركه يمشي على الأرض وما عليه خطيئة وقد نزل برسول الله صلى الله عليه وسلم من هذا البلاء ما هو معلوم لكل من وقف على طرف من سيره وتأمل شيئا من أخبارها وحسبكم ما ناله من أذى قومه وتكذيبهم له واستهزائهم به وصدهم الناس عن سبيله وحملهم له على مفارقة وطنه ومبارحة أرضه وإعلان الحرب عليه وتأليب الناس حتى يتناصبوه العداء ويرموه عن قوس واحدة وغزوهم دار هجرته ومقر دولته ومأمن أهله وصحابته للقضاء عليه ووعد دينه وانتصال وانتصال شحفته وممالأة أعدائه من اليهود والمنافقين في المدينة عليه وكيد هؤلاء له ومكرهم به ونقضهم ميثاقهم الذي واثقه به والتهالك مع المشركين على حربه وسعيهم إلى قتله غيلة وغدرا بعدما تيأسوا من قلوب ما يريدون من ساحات الوقع وميادين الميزان فكان مثله صلوات الله وسلامه عليه كمثل من سبقه على درب الابتلاء من إخوانه النبيين ثابتا للمحن صابرا على البلاء مجاهدا بالله حق جهاده حتى أتاه نصر الله وفتحه ودخل الناس في دين الله أفواجا وغمرت أنوار الإيمان القلوب ولحق بربه ومضى إلى خالقه راضيا مرضيا طيب النصر قرير العين تاركا في أمته من بعده شيئين ما إن تمسكوا بهما لن يضلوا لن يضلوا بعده أبدا كتاب الله وسنته عليه الصلاة والسلام كما وضح ذلك في الحديث عباد الله إنه لم يكن عجبا أن ينهج رسول الله صلى الله عليه وسلم هذا النهج هو والنبيون من قبله وأتباعهم من بعده فإنهم يستيقنون أن الله تعالى لم يكتب هذه السنة هذه السنة على العبد ليهلكه أو يقتله أو يورده الموارد حتى تضيق عليه نفسه وتضيق عليه الأرض بما ركبت وتورثه فساد الحال في العاجلة وسوء المآل في الآجلة وإنما كتمها لحكم عظيمة وفوائد جليلة ومقاصد جميلة تكاد تربو على الحصر وتجل عن الطعن فمن ذلك أن هذه البلايا إنما جاءت ليمتهن الله بها صبر عبده وليبتليه فيتبين حينئذ صلاحه لأن يكون من أوليائه وحزبه وحزبه المفلحين وإن ثبت للخطوب وصبر على البلاء اصطفاه واشتباه وخلع عليه خلع الإكرام وألبسه البسة الفصل وجزاه حلل الأجر وغشاه عصية القبول وختم له بخاتمة الرضوان وجعل أولياءه وجعل أولياءه وحزبه قدما له وعونا وإن انقلب على وجهه ونكص على عقبيه طرد وأقصي وحجب عن الرضا وحجب عنه الرضا وكتب عليه السخط وتضاعفت عليه أثقال الملائكة وهزمته جيوش شقاء وهو لا يشعر بتضاعف بتضاعف ولا هزيمة لكنه يعلم بعد ذلك أن المصيبة صارت بحقه مصائب وما بين هاتين المنزلتين منزلة الصبر ومنزلة السخط كما قال ابن القيم رحمه الله تعالى رحمة واسعة صبر ساعة وتشجيع القلب في تلك الساعة والمصيبة لا بد أن تقلع أن تقلع عن هذا وهذا ولكن تقلع عن هذا بأنواع الكرامات والخيرات وعن الآخر بالحرمان والخذلان لأن ذلك تقرير تقدير العزيز العليم وفضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. وقد يكون لما بعد. إن كان ما تيجي عليكم ما بعد إن anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́wọ́n ọba ilé fi ọlá tó sàlàyé òfin ẹsẹ̀ rẹ̀ fún ọlọ́wọ́n ọba ilé fi ọlá tó ní kọ́ sàlàyé rẹ̀ fún wa anabi jíṣẹ́ pé ó ti ṣe àlàyé dáadáa fún wa ó fi wá sí ojú ọ̀nà tí ó dúró déédéé ojú ọ̀nà tó tọ́ anabi sọlá tó wá sójú ọ̀nà náà kò sẹ́ni kan tí ó yẹ tẹ̀gẹ̀rẹ́ kó lójú ọ̀nà náà àtẹni ìparun kí ọlọ́wọ́n ọba kó má bákan náà ká sì máa wá àkàkọ dáadáa sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlú fiọlá pẹ̀lú tọ́lọ́wọ́n ọba fẹ́ nínú àwọn tí olóore náà ń ṣe kí á sì gbára lé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ fẹ́ jùlọ ìjà gbára lé ká máa tẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba níbi gbogbo àwọn àti wa ká máa padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ká máa ronú kúwàdà bákan náà ká sì jẹ́ ẹni tó ti pé á máa ní èrò dáadáa àti ní ìran tàsọ́dọ̀ rẹ̀ wípé òun lọ́ba tó tó dé òun náà lọ́ba tó lágbára láti dé a máa fi ọlọ́wọ́n ọba ní ìpayà lórí ẹsẹ̀ wa lórí ya iná rẹ̀ bákan náà a sì máa fi ọlọ́wọ́n ọba lórí àforíjì rẹ̀ àti ìrántí àlìjáná rẹ̀ bákan náà kátówájá tó ti bá máa rántí dídúró tó wa dáàbò níwájú ọlọ́wọ́n ọba ilé wọ́n tún máa sá fún ìyá wọn wọ́n máa sá fún bàbá wọn bẹ́ẹ̀ lọ́kọ́ máa sá fún olólùfẹ́ rẹ̀ ni bàbá àtìyá ti ni wọ́n máa sá fún ọmọ wọn ọjọ́ yìí ọjọ́ ńlá ni ọjọ́ tó ti gbé gbogbo tó ń kálu tó ṣe níjọ́ náà ó ti tó gẹ̀ẹ́ kò ní pẹ́kẹ́ nìkan kó fi nǹkan kan tó mọ́ ọlọ́wọ́n bá sọ lé nínú sọ́lọ́tò ẹ̀ẹ́dàtà ní àyà tẹ̀síbọ̀ níparí ọlọ́wọ́n bá tẹ ọlá rẹ̀ gàdúrọ̀ bó ti ṣàlàyé fún wa ní pé ọjọ́ kan níjẹ́ ọjọ́ tó ti kó ń kálukú wa dá màá sá fúnra wa káná tí ọjọ́ yẹn kápáyà ọlọ́wọ́n ọba ìrètí ọlá káwa máa rántí ọjọ́ náà gbogbo àtàjẹ́ mùsùlùmí nígbà tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kájú lọ tí máa ń sọ àdánwò kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí oríṣiríṣi àwọn àlùbá títí ń sọ kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí gbogbo àwọn ewu gbà ewu inú àsìkò tọ́lọ́wọ́n ọba ìrètí ọlá wa ní kọ́ máa rí lóra wọn bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bákan náà ní gbogbo aburú ìbàjẹ́ ọwọ́ àti nǹkan tó ti kọ́ ń kálé kápó láàrin àwọn ènìyàn nígbà tí irú àwọn kan ìbá ń tẹ̀lẹ̀ tó ti jẹ́ pé súnà ọlọ́wọ́n bá ní lórílẹ̀ ayé ilé ìbá ń tẹ̀lẹ̀ níbí báyìí ni àgbọ́yé àwọn ènìyàn yóò ti máa kọlu ra wọn. níbẹ̀ nínú àwọn ènìyàn tó ti fi àgbọ́yé wọn yọ dàrú pátápátá tó ti fi àgbọ́yé wọn yọ máa kọlu ra wọn. bẹ́ẹ̀ ni làákàyè wọn ìṣèlú yóò gbogbo òye gbogbo òye yóò ti di pé ìdààmúdààbò yóò ti bá gbogbo òye bẹ́ẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ òdodo ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn yọ bàtẹ́ sí mímọ̀ òdodo yọ sẹ́ríkò nínú ọkàn rẹ̀ lódodo tó ti mọ̀ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ yọ lẹ̀ tó ṣe é pé ìdààmúdààbò yìí yọ wà lọ́ba náà ni yọ fún wa lọ gbàgbé gbogbo tọ́jà àtibádé dáadáa tọ́tọ́tọ́ yẹ téèyàn máa ń ṣe ìtòsí pé yìí ṣe àìmọ̀kan rẹ̀ tẹ́lẹ̀ ní mẹ́sìn ìwẹ̀ níbẹ̀ ìdààmúdààbò olùgbé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ wa bẹ́ẹ̀ tó ti kọ́ ó ṣe àìmọ̀kan rẹ̀ níbí báyìí òun náà wá ní wàhálà títí máa ń pẹ̀ka yọ lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ sì ni iyèméjì ṣe ni ó tún máa súyọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn ọjà àwúrúwẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbí báyìí ni wọ́n ti máa polongo rẹ̀ wọ́n ó sì máa yan gbogbo òtítọ́ òdodo àti àwọn ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ó di tí wọ́n máa yàn lẹ́ ní òde bákan náà àwọn èèyàn máa wá tẹ̀lé àwọn èròǹgbà àbámọ́dá lásán àti ìkọ́tún ti fẹ́ mi wọn ti fẹ́ níbí báyìí àwọn ènìyàn wọn máa lọ ṣèdájọ́ lórí ọ̀rọ̀ láì ṣe pé ní ìmà òsì sí ìmà náà fún wọn bákan náà tí sí àkọsílẹ̀ síra kan tó ṣe pé ń tọ́ wọn sọ́nà. níbí báyìí àní ìgbàgbé ìfọ́nukọ́ra yóò di nǹkan tó ṣe yí pé àwọn ènìyàn ti kó sínú rẹ̀ ọmọnìyàn bákan náà yọ wà ní tí ó ti gbàgbé súnmọ́ ọlọ́wọ́n ọba lórí ayé nípa àdánwò ti gbàgbé àdánwò yìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run máa mú lọ láàrin àwọn ẹ̀dá rẹ̀ tó láti ní ọ̀ràn yẹn ní ètò ọlọ́run ọba tọ́lọ́run ọba gbé kalẹ̀ sórílẹ̀ ayé ni àti pé gbogbo àwọn tọ́lọ́run ti kọ́ kalẹ̀ gbogbo ẹ̀ pátá òun náà ni yọ ọ̀sẹ̀ lórílẹ̀ ayé ẹni tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó ti kàkọ́lẹ̀ pé ní wèrèwèrèwé ni ó ti kú kò sì wá ńlẹ̀ ẹ̀tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti kàkọ́lẹ̀ pé kò ní í ní rárá kò ti kàkọ́lẹ̀ ọba kan náà ẹ̀tọ́lọ́run ọba gbígbé ìgbésí ayé rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni ó fi lò ọlọ́run ti kọ́ sílẹ̀ gbogbo àwọn tọ́nà ti kọ́ kalẹ̀ lórí oníkálukú wa gbogbo ẹ̀ pátápátá ìdájọ́ ọlọ́run ọba yóò sẹ̀kù sọ́gbọ́n tí èèyàn fẹ́ dá agala ti bí èèyàn bá ń bẹ lọ́hùn tọ́nà ọba ìlẹ́kẹ́ láti fẹ́ mú àdánwò yẹn wá ìfẹ́ lọ́hùn tí èèyàn bẹ lọ́hùn yẹn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ló fi fúyẹ àdánwò tó ti kọ́ bá bá àyàn léè tó ti pé sẹ́yìn ọba bẹ̀ síwájú kó àgbọ̀dọ̀ wà lérò yìí pé nígbà tí mo ti ń ti àdúrà tí mo ní tíyẹn bá ń sàdúrà ìṣẹ̀lẹ̀ àdánwò ò ní ṣẹlẹ̀ ní àdánwò ọ̀sẹ̀lẹ̀ àdúrà tó ń ṣe òótọ́ tún jẹ́ ọmọ bó ti máa ń àdúrà rẹ gbà tí ọba gbà ní kò tètè kọjá pé àdánwò yẹn kò tètè ó lè la tẹ̀mí lọ tí ọba tó wá la tẹ̀mí lọ èèyàn lè máa bẹ láyé bí ẹni pé ìrètí láyé nítorí ọlọ́wọ́n bá ọba tó ti pé gbogbo àwọn nǹkan tí ń ṣe òkè wà létò ní sẹpẹsẹpẹ lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá gbogbo àwọn àtàjọ́ sí ọlọ́run báwo ni ọmọ ẹ̀dẹ́ nìyàn kó o lọ ti fẹ́ gbàgbé pé ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọláti kó àdánwò kalẹ̀ kó wọ́n fi máa dá àwọn ẹrú rẹ̀ wò nígbà tí ọmọ ẹ̀dẹ́ nìyàn ń ka tírà ka tírà ẹlẹ́dàá rẹ̀ lówùúrọ̀ ó sì tún ka ní ọ̀sán ní gbogbo ìgbà ní ka Al-Qur'ani Karim èyí tó ti pé àlàyé àdánwò Ọha débi pé kò sí àlékún kata àtúkẹ́ máa sọ lórí èyí pé ọlọ́run ti kàkọ́lẹ̀ yìí pé òun ọ̀dàn wa wò ní ọ̀pọ̀lọpọ̀ nínú àyà nínú Al-Qur'an nínú àwọn àyà tó ọba ìlẹ́kẹ́ láti sọ ilé yìí òun náà ni àyà tó wà ní àyà adákọ̀ọ́kọ́ títí sí àyà ọlọ́run tí ọlá sọ pé wọn wàá máa sọ pé àwọn nígbàgbọ́ sí ọlọ́run wọ́n hùn láyé ìdàlù tọ́lọ́run fàjáwò kàn wọ́n rárá o kò rọrùn góòdì táwọn yẹn láti pé kí góòdì tó tó di tí ọmọ akọ mọ̀nàmọ̀nà lójú àwọn ènìyàn tí wọ́n rí yóò fi wù wọ́n nípìnlẹ̀ rẹ̀ rúkúrúkú báyìí lórí nígbà tí wọ́n gba ní ámà lọ́tún wọ́n kú lójú rọ òun náà ni tó ti pé mọ̀nàmọ̀nà bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ àgbàlagbà ṣe máa ń sọ yọ kọ̀kọ́ ti tó ṣe pé yóò gbóná àwọn lárúbáwá tí ẹ máa sọ wọn ni mọ́nlá tẹkùn láhù bìdáyà tó mùsíkọ́ fọlá tẹkùn láhù nìháyà tó mùsíkọ́ wọn lẹni tí ọba ní ìpìlẹ̀ tó gbóná rírírírí kò lè ní ìparí tí ó máa tàn mọ̀nàmọ̀nà yẹn ni pé ọ̀zá ìnùlìmínẹ́ni àlẹ́ àkọ́ni àti èrè mìhání àti àwọn apẹpẹ ọ̀rọ̀ ìgbé àánú ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlá lórí afárá àdáwò ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlá tẹ̀sí. béèyàn bá fi ní ìjẹ ọlọ́run yọ kọjá lórí afárá àdáwò ni bọ́lọ̀ wọn bá ilé fiọ́lá tó ti di ayé nìyẹn ọlọ́ni kò lè já wọn nìkan kò lè já wọn nìkan torí pé àwọn tí wọ́n síwájú wọn ọlọ́ni àti dá wọn wò wàlẹ̀ yá ilẹ̀ mẹ́rin náà lọ́hùn lẹ́sìn iná sọ́dà kù ọlọ́run fẹ́ mọ àwọn tí wọ́n jẹ́ olótìtọ́ nínú gbàgbọ́ wọn gẹ́gẹ́ bó jẹ́ bọ́lọ̀ bá ti mọ̀ wọ́n ti tẹ́lẹ̀ tó fẹ́ fi gbàgbọ́ wọn hàn ayé ike tí ti ń lágbájá àfáà ni olùmọ̀ ni oníṣòro onígbà nígbà tí àdáwò bá dé ìgbà yẹn ní ó ṣe ní àfaradà ó ṣe ní sùúrù tó nígbà náà ni yóò ṣe kí ni òkú náà ni yọ hàn bí ìgbàgbọ́ rẹ̀ ti dáa tó nígbà tí àdáwò bá tẹ̀lẹ̀ òun náà ni pẹ̀lú bí ọ̀hán ọlọ́ni wọlé ayájọ mẹ́tẹ́lì káàdìní òun ti fẹ́ tó fi máa wọn tó ti fi wọn tó jẹ́ ọ̀pọ̀ àròyìn nínú àdánwò tó ṣe yí pé òun bá ti kàn wọ́n wọ́n wà mọ́ wọn àwọn tó ń parọ́ nínú ìgbàgbọ́ wọn. eléyìí súrọ́tù ìyàkàwọ́ àyà alákọ̀ọ́kọ́ ti ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́ ọlọ́run bá tí ọlá rẹ̀ gàdú lọ́tún sọ́nù sọ́rọ́tù Ali Imran ọlọ́run ni wọ́n máa dáhùn èèyàn wò tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú àwọn dúkìá wọn àti nínú ẹ̀mí wọn bákan náà tá a bá ta yín wò nínú àwọn dúkìá àti ẹ̀mí ẹ̀ tún máa gbọ́ lọ́dọ̀ àwọn tó ti gba ti fún ní kíra síwájú àwọn júù àti àwọn christian àtàwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ọlọ́run máa gbọ́ lọ́dọ̀ wọn dáadáa ìnira tó pọ̀ ẹ máa gbọ́ lọ́dọ̀ àwọn tó ti gbé wọn jẹ́ tó ti síwájú náà wọ̀nyí ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ bá ti sùúrù tẹ́ ẹ ti páyọ̀ ọlọ́run ọba dájúdájú kéèyàn ó ti sùúrù kọ́ páyọ̀ ọlọ́run nígbà tí àwọn àdáwò bá tẹ̀lẹ̀ ọlọ́run ní nínú àwọn ìdàgbòrí ọkàn lọ́wà nínú ẹ̀mí tó nípinnu tó dáa òun náà ní kéèyàn ó ní sùúrù ó sì tún páyọ̀ ọlọ́run ọba nígbà tí àdáwò tó bá sọ̀kalẹ̀ sí ọ̀rẹ́ dẹ́nìyàn ayọ̀ wà nínú Suratu Ali ní Al-Qur'an Al-Karim nínú Baqarah aya one fifty five to one fifty seven ọlọ́run bá ní wọlé nàbẹ̀lẹ̀ wọn nàkó mi ṣe ìmìnà ọ̀ ọlọ́run ní àdìsálà ìmájà yìí wò pẹ̀lú àwọn kankan nínú ìbẹ̀rù wọ̀lẹ́jọ́ àti ebi wọ̀nà kọ́sẹ̀ mi ní amúhàlì ìdínkù nínú dúkìá àbìdá yìí wò wọ̀lẹ́ àǹkùsì ìdínkù nínú ẹ̀mí àbìdá yìí wò wọ́n sábàrọ̀ ọlọ́run àmàjà yìí wò pẹ̀lú àwọn ìdínkù qalu inna lillahi wa inna ilayhi raji'un wọ́n sọ pé dájú àwọn atọ́nà láàbẹ̀ bẹ́ẹ̀ sì ni ọba ìlẹ́kẹ́ ọlá òun náà kálukú wa náà padà sí jẹni tí àdánwò kan yìí bádánwò ti tẹ̀lẹ̀ sí un bóyá àdánwò kú ni Adawo àárẹ̀ ni Adawo dúkìá ni àdánwò ìpayà ni àdánwò ebi ni Adawo títí kù ni. àwọn tí òdodo tí jáde wọn nìyẹn lágbájá kí lọ wá sí báyìí tó gbogbo wájú wẹ̀yìn wẹ̀gbẹ́ àlàáfíà rẹ̀ gbogbo gbogbo tí wọ́n lọ́dà ló jẹ́ pé ìwọ nìkan tó ń bẹ láàrin ni àmúwọ ọlọ́run ni inna lillahi wa inna ilayhi raji'un bọ́lọ̀ ń tẹ̀fẹ́ ni alágbájá bọ́lọ̀ ń tẹ̀fẹ́ kọ́ ọlọ́run ò ṣebí o èèyàn ní ẹbẹ o ó yẹ kó o fura pé àlùbáríkà tiẹ̀ ni àlùbáríkà rẹ̀ làwọn èèyàn lò wọ́n transfer oko oko tiẹ̀ sínú oko tiwọn ni láì fi ìrìkà kà subhanallah kéèyàn sọ pé tọ̀ ọwọ́ àti kó okú ẹnìkan kò fi kó sókè ẹlòmí bọ́nà òǹdè fẹ́ kó rí lásìkò yẹn nìyẹn. tọ́lọ̀ ọba ọba fẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ti pé oṣù òkú yẹn yóò dá yóò tutù ìdí jọjọ ni. bọ́lá ọba ìrèké ọlá ti ti máa ń mú àwọn àdáwò wá nìyẹn ọlọ́ọ̀ni ẹ̀sùn oníṣòro nínú àwọn tó ti pé tí mo sí bàbá tẹ́lẹ̀ sí wọn wọ́n sọ pé inna lillahi wa inna ilayhi raji'un eléyìí jẹ́ ẹ̀kọ́ tó fi ẹ̀sìn ọlọ́run kọ́ wa ipe tí àdáwò bá tẹ̀lẹ̀ kéde pé ni bẹ́ẹ̀ náà lọ́gbà ọkọ̀ tá a sọ bóyá náà kan wọbẹ̀ lọ́ba tàbí kankan tẹ̀lẹ̀ tóbi lórí yìí pé wọ́n múná lọ tàbí àtúpà wá kú inna lillahi wa inna ilayhi ni ṣùgbọ́n wà ní ìsìn wọ́n bẹ múná lọ ẹ̀fà ni wọ́n fẹ́ fà wọ́n bá tẹ ìpè àwọn so tí mùsíbà kan bá ṣẹlẹ̀ bó ti wù kó kéré gbọ́dọ̀ tí ó jáde lẹ́nu olùgbàgbọ́ òdodo ní inna lillahi wa inna ilayhi raji'un. ẹ wo ìgbà tí ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha nígbà tó ti pé wọ́n gbàgbé ìyàwó Àìṣà síta nínú ogun tí àbá wa Safwan radiyallahu ta'ala anhu àrùkọ́ tó ti kórì ìyàwó Àìṣà níbi tí ìyàwó tó ti ń gbà ìyàwó àìsàn ni pé pàlẹ́mà rọ̀ àní nígbà tí orí ni àròfà ni ọmọ mi wọ̀gáàni ìyá àríkù ni kọ́bílẹ̀ ní ìjà ó ti mọ̀ mí síwájú káyà ìjábò tó ṣẹlẹ̀ pàlẹ́mà rọ̀ àní nígbà tí orí mi sọ̀bùwánì tó rí mi ìsẹ́rùjà ẹ̀ ó ṣe inna lillahi wa inna ilayhi raji'un fọ́sẹ̀ ìkọ́sọ̀ bí sẹ̀rùjà yìí gbọ́dọ̀ inna lillahi wa inna ilayhi raji'un tó wí pẹ̀lú gbólóhùn yìí torí pé mo mọ̀ pé ẹni tó wí mùsùlùmí ni ajẹ́ pé mùsùlùmí kan bẹ láàrin yìí ó sì ń sọ̀rọ̀ nípa pé mùsùlùmí bá tẹ̀lẹ̀ àti pé síwájú síwájú ló ti jẹ́ pé ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn bọ́lá ti sọ pé àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n sọ pé inna lillahi wa inna ilayhi raji'un yètè pé wọ́n ní òkú wá kú àtà ìyáàtú ọlọ́lá wọn bẹ́ẹ̀ ìkẹ́ ọmọ ọjọ́ tí wọn àtàánú ládọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlá irú wọn bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ ní kọ́lọ́n kó sì wálé ní nínú sọ́lọ́tù Muhammad aya ilé ẹ̀kọ́ kàlẹ́ ní ọgbọ̀n ọlọ́run ní a máa jẹ yín wò títí dáàbì máa wọ́n olùgbìyànjú nínú yín àtàwọn tí wọ́n ti sùúrù gbogbo kọ̀rọ̀ oníkálukú yín láti máa kàtà gbogbo sí títí tóbi lórí àwọn ànábì rẹ̀ àtàwọn òṣìṣẹ́ rẹ̀ ọlọ́run ọ̀dẹ́ nìkan yà lọ́tọ̀ nípa àdánwò tó ti báwọn ànábì àtàwọn òṣìṣẹ́ alẹ́ ìṣọ̀lá tòṣọ̀lá bí ipò wọn ti ga lọ́dọ̀ ọlọ́run bí iyì wọn bó ti gòkè lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àyè ń bí wọn bó ti pọ̀ lọ́dọ̀ ọba tó dá wọn ọlọ́run ọba tó wá ṣe wọ́n lẹ́nu tó ti pé àdánwò tí ló tún wá nípa jù nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọnàsáì àti Ibn Majah tó ń gbé jáde nínú súnánù wọn èdè àfáwà ahmadu náà gbé jáde nínú musnadu wọn èdè Ibn Hibban gbé jáde nínú sahih wọn pẹ̀lú tàbí tọ́nà láàfíà nínú ẹgbà wa àfáwà sáàdù ọmọ àbíwá kọ́ọ̀tù radiyallahu ta'ala anhu àrùbọ̀ wọn ní mọ sọ fèrè òjijì ọlọ́run dákun tààlẹ́ni náà tó ti gbé àdánwò rẹ̀ tí ó pọ̀ jù láyé níbàyí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé lẹ́yìn náà ni lẹ́wọ̀n ẹ̀wọ̀n lẹ́wọ̀n ẹ̀wọ̀n wọn ń kálukú bá ti gbìyànjú tó sapá sọ́dọ̀ ọlọ́wọ́n bá tó bẹ́ẹ̀ ni làdáwò owó ti pọ̀ tó débi pé wọ́n máa dán ọmọ ẹ̀dẹ́ ènìyàn wò lórí fẹ́sìn rẹ̀ kọba tèrí tó bá jẹ́ pé ẹni tó nípọn nínú ẹ̀sìn ni fẹ́sìn rẹ̀ lágbára dáadáa ọlọ́run ti àdáwò tó le yóò fi kàn án tó bá yẹ pé ẹni tí ìgbàgbọ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ tí ò tí ì lágbára débẹ̀ ni ọlọ́run á fi àdáwò kàn án lóun dí wọn bí ẹ̀sìn rẹ̀ yẹn ti máa

wọ́n ti ń kọjá àwọn èèyàn kó láti tẹ̀lé ọ̀nà rẹ̀ wọ́n ti ń mú àwọn ènìyàn lórí wípé wọ́n fi ìyà jẹ wọ́n nítorí fún ọgbà Islam àti bó ti jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n lé àtàwọn tó jẹ́ àtàdé rẹ̀ wọ́n ti lé kúrò nínú rẹ̀ wọ́n sì ní kó fi orílẹ̀ ìlú rẹ̀ wọ́n ní kó fi sílẹ̀ àti wọ́n ti kéde ogun fún Ànábì sallallahu báwọn gbàjà àwọn ti gbógun tì í àti bí àwọn èèyàn tó ti parí jọ wọ́n gbá tó ń parapọ̀ lórí àdìbò Ànábì wọ́n mú lọ́tà bákan náà gbogbo ọ̀pá wọn wọ́n ta máa nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam wọ́n bá nẹ́bí jagun nílé tó ṣe hijira lọ ní ìlú Madina bákan náà wọ́n bá jagun ní ààyè tí ìjọba ẹ̀sìn rẹ̀ tó ti fẹsẹ̀ múlẹ̀ ní ààyè tani sọlọ tí wò í pé ìbọ̀kànbalẹ̀ ọgbà òun yóò tún bá wọn sáábì òun wọ́n sì tún gbógun ti àtẹ́jọ́ Muhammad sallallahu alayhi wa sallam lórí àtipa nẹ́bí àti gbogbo dáwà àti gbogbo ọ̀tún tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n láwọn fẹ́ tí wọ́n ti kù ti kù àwọn sì dẹrù wọn tìtàtìtà bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àwọn ẹ̀sán tó wá látọ̀dọ̀ àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba àwọn yẹ̀húdí àtàwọn mùnáfìkì gbogbo eléyìí náà nílùú Madina eléyìí náà fi yé wa nípa àwọn sùtá tó ká anẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti bí àwọn wọ̀nyẹn wọ́n ti dé sèkú anẹ́gbọ̀ sallallahu láti pa anẹ́bí run láti dọ́gbọ́n fún anẹ́gbọ̀ sallallahu láti parun gbogbo eléyìí nínú àwọn sùtá ìnira tọ́nà ọba ìlẹ́gbẹ́ láti kà anẹ́gbọ̀ sallallahu nìtọ́ jẹ́ àdáwò bẹ́ẹ̀ náà ní báwọn wọ̀nyẹn wọ́n ti tú àdéhùn wọn pẹ̀lú anẹ́gbọ̀ sallallahu ní àdáwò tó ti pé àdéhùn tí wọ́n jọ dé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń pàdé àpò papọ̀ báwọn tó ti fún ọjọ́ ẹlẹ́bọ lórí àtibá àdéhùn sọ̀rọ̀ láti sọ́lọ́mùjà àti láti gba àdéhùn sọ́lá láti yọ pa wọ́n gbìyànjú bẹ́ẹ̀ gbogbo eléyìí àdáwò lọ́lọ́wọ́n ọba ìlẹ́kì ọlá òun náà ló fi ṣe fún àdéhùn Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àtòríṣiríṣi ìpàdé tí wọ́n pàdé lójú ogun nígbà tí àwọn àdáwò oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ níbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àdáwò ni tọ́lá wọn bá ilé kẹlá fi kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ tó wá jẹ́ mùsùlùmí lónìí bí ó sọ wá lérò gbàdáwò ní kan ìwọ ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ó fẹ́ yàwó àkọ́kọ́ tó fẹ́ àgbàlagbà ànábì bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àgbáyé ti di ọmọ mẹ́fà fún gbogbo àwọn ọmọ mẹ́fẹ́ pàdáyé àgbàlagbà yìí ti fún márùn lọ lójú ayé ànábì wa Muhammad sallam nínú rẹ̀ bẹ́ẹ̀ lọ lójú ayé ẹyọkan lọ́gbẹ̀yìn rẹ̀ ẹyọkan tó tún gbẹ̀yìn rẹ̀ náà kọ́ ní ẹ̀yìn oṣù díẹ̀ lẹ́yìn kíkó láyé sáni sọlá kúkó láyé Fátímà náà tún lọ bá àdéhùn ọmọ kámọ́ sọlọ bá àyè wọn sọlọ àdéhùn wo àdéhùn wo lọ́wọ́ àtẹlẹ táwa àdéhùn oṣù táwo làwa ti rí báyìí gbogbo àwọn tá a jẹ́ òsìn ọlọ́wọ́ bá nínú ilé ànábì sọlọ láàrin sọlọ oṣù bá máa dọ tí èéfín kankan ò rú nínú ilé òjijì ọlọ́sọlọ láàrin sọlọ yẹn ní pé lóde oṣù méjì sallallahu alayhi wa alihi wa sallam tó ti bẹ́ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ya wọn àyíṣà kékeré wa ló ń jẹ yín ó ní sámúlù làwọn jẹ èso mọ́kà àtomi làwọn jẹ lódìdí oṣù méjì wo olùgbàgbọ́ òdodo ọ̀ya dira rẹ báyìí kápẹ́ ráìsì lọ́sàfẹ́rẹ́ nu lé yín ọ̀mọbi tó ti ké gbàjarè ebi dé èlùbọ́ ku odidi tẹ́ ẹ lè jẹ lọ́sẹ̀ kan yóò ti máa pariwo pé kò tó jẹ ẹni tó lọ́rọ́ sí wa ní ewu ìsèkiri ewu yìí ewu oríṣiríṣi àwọn àdánwò tó ti kọ́ tẹ̀lẹ̀ sí bánẹ́bí sallallahu alaihi wa sallam kó ṣe lo ìgbà rẹ̀ báwọn oríṣiríṣi ìlera yìí tó ti tẹ̀lẹ̀ sí nìyẹn kí wọ́n lọ tẹ̀lẹ̀ sáwa tó wá dé pé ńgbà tí tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ìwọ́n tó ọjọ́ mùsùlùmí ọwọ́ akátákátá oníwọ̀ lọ tẹ́fà orí ikú ni bá o wọ́n mọ́ ọ̀dọ̀ orí ikú ni bá kágbàgbé gbàtàdà wò ń déyẹ ìgbàyẹn gángan ló fún wáyé ká tó ti sí lórí ẹsẹ̀ ọlọ́wọ́n ọba kí gbàgbọ́ wa ká tó tó ṣe sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìgbàtàdà wò dé ọba kú fẹ̀rẹ̀ bẹ̀ olódi chọ́ọ̀tì wọn lọ sí chọ́ọ̀tì tí wọ́n sọ fún ilé ń bẹ́ẹ̀ yẹn tó fẹ́ rí gbàgbẹ́ subhanallah ló ń tẹ̀ sí rẹ̀ ìgbàtàdà wò dé torí wípé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá ó ní inna ma'al usri yusra dájúdájú ìrọ̀rùn bẹ pẹ̀lú ìṣòro tí bẹ ti dé lẹ́yìn rẹ̀ pẹ̀lú àánú ọlọ́run rọrùn ló kù tó sì fi yóò dé nítorí gbókèlè rẹ ó lè ń bá lórí lọ kókó nu ẹsìn torí igbó ọ̀rọ̀ ọmọ bí kókó nu ẹsìn torí igbó ríran kókó nu ẹsìn torí igbó lérìn kókó nu ẹsìn torí igbó ọgbọrọ kókó nu ẹsìn ọlọ́jà rẹ ọ̀tà lórí ẹ̀mí kókó nu ẹsìn ọwọ́ àtọ̀ ọ̀run rẹ kò fi ra níbo wá ní ọ̀rọ̀ rẹ já sí níbi àbọ̀ òsì ni ọ̀rọ̀ àbọ̀jẹ́ fún wa báyìí ojú rẹ gún ràsí náà ni o ò ríran mọ́ títì náà ni ọmọ tó lérò náà wá bí kí wá ní kí wá lóde tó tó kókó nú ẹ̀sìn ọlọ́run ọba ìrèké ọlá nítorí ìpàdánwò ṣẹlẹ̀ àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam nígbà tí gbogbo àwọn àdánwò yìí ṣẹlẹ̀ sí kò sí àpẹẹrẹ míì tí ń bẹ kó jìṣẹ́ ọlọ́run sọ́lá dúró àpẹẹrẹ tí ń bẹ fáwọn ànábì ọlọ́run tó ti wá síwájú rẹ lọ. aleyhi salatu wa salam tọ́lọ́ ti fàdánwò kàn wọ́n Ànábì Ibrahim alayhi salam ẹwà dáwọ tọlọ ọba ti kàn kó ti tó tọlọ ti dáwọ pẹ̀lú nǹkan mẹ́wàá Ànábì Ayub alayhi salam ẹwà dáwọ arẹ tọlọ ọba ti kíni tó fi kàn Ànábì Zakariya ẹwà dáwọ tọlọ fi kàn subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn Ànábì ọlọ alayhi salam ẹwà Ànábì Yunus alayhi salatu wa salam ẹwà bọlọ ti dáwọ lọsọ sínú ẹja ọwọ nínú òkùnkùn ẹsẹ òkùnkùn odò òkùnkùn ẹja ṣùgbọ́n pé ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti lànà ọba àdújẹ́ tó tí ìwọ náà wá ti lérò kọ́lọ́hún lè là ọ́ ni ọlọ́run lè là ọ́ torí kọ́lọ́hún ọba tó ń la ànábì Yunus sàrí ìsọ̀lẹ́sọ̀ sọlẹ́sọ̀ kìnìún àná tó ti la gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ìlẹ́sì ọlọ́ni fọ́nẹ̀ jẹ iná òhun mi nàlùkọ́ mu àgbàánu ìbànújẹ́ ńlá tó wà ọlọ́ni wọ́n kẹ̀kẹ́ ní kẹ́ ló ń jẹ ìmùmìnirin báyìí láti máa la gbogbo ẹ̀sọ́ bá jẹ olùgbàgbọ́ òdodo wọn náà dúró tọ́lọ́ dúró tọ́lọ́ àdánwò ní kéré bọ́lọ́wọ́n ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe sùúrù gẹ́gẹ́ báwọn ànẹ́bí tó wá síwájú rẹ̀ ṣe ṣe sùúrù ó fẹsẹ̀ múlẹ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa nígbà tí àwọn àdánwò ṣẹlẹ̀ ó ṣe sùúrù lórí àwọn àdánwò náà ó ń jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba rẹ̀ nígbà tá a ti jagun sójú ọ̀nà rẹ̀ títí tí àwọn àti ọlọ́wọ́n ọba ìrètí ọlá tó fi dé wá bá nàbí ọlọ́run ti payá àwọn lóríṣiríṣi ó ti payá rẹ̀ fún àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọlé sínú ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ọ̀wọ́ lọ́wọ́ ọ̀wọ́ níjọ níjọ níjọ níjọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kóra wọlé nídìílé nídìílé wọ́n wọlé sínú ẹ̀sìn ọlọ́run ọba ọlá rẹ̀ kàdúrà bẹ́ẹ̀ni gbogbo oníranran àwọn ìmọ́lẹ̀ ìgbàgbọ́ ọbẹ̀rẹ̀ sí ní wọnú ọkàn àwọn èèyàn bẹ́ẹ̀ni anẹ́sì sẹ́lá bó ṣe lo ìgbésí ayé nì ìtòsí lọ sẹ́ni bá ẹlẹ́dà rẹ̀ tó fi sẹ́ni lọ bá ọlọ́wọ́n bá tó ṣe pé ọjà lẹ́ni tọ́lọ́wọ́n bá yọnu sí dáadáa tó náà sì yọnu sí gbogbo tọ́lọ́wọ́n bá ìdẹ́jọ́ láti mú lẹ́ni tí ẹ̀mí rẹ̀ tó mọ́ bákan náà tí ojú rẹ̀ tutù tó sì fi kalẹ̀ fún àlìkún mọ̀ yìí nǹkan tó ṣe yí pé ó fi nǹkan méjì kalẹ̀ fún wa ní nǹkan tó ṣe pé tá a bá dìrọ̀ mọ́ dáadáa láyé ńláyé àlè sọnù ìkan méjì náà òun náà ni tírà Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà sunna Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì ànábì sallallahu alayhi wa sallam sọ fún òfin kalẹ̀ fún wa tá a bá dúró mọ́ ó là ní láéláé níbo la Muhammad sallallahu alayhi wa sallam gbogbo kò lè dé sí ọlọ́run tó bá ìlànà yìí pẹ̀lú àwọn ti rẹ̀ táwọn tí wọ́n bá tún jẹ́ olùtẹ̀lé wọn táwọn náà bá tún tọ́lá là nẹ́bí sọ̀rọ̀ láti sọ́lá báyìí pé wọ́n ṣe sùúrù wọ́n ní faradà lórí àdáwò tọ́lọ̀ mú wá eléyà ní ṣe ìbejì nínú rẹ̀ kò sí ní jéèmà nítorí pé wọ́n máa mọ̀ dájú pé dájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kọ̀kọ́ súnà àdánwò ìkalẹ̀ lásán lórí ẹrú nítorí kẹrù òbí parun ọlọ́run ò sì kọ́ kalẹ̀ fẹ́rú nítorí kó fi kú lásán bẹ́ẹ̀ sì ni kẹsẹ̀ kọ́lọ̀ ń kọ àdánwò torí kẹ́dà òbí kó sínú ewu tàbí kọ́lọ̀ wọn bá ilé kí ọlọ́wà fi jẹ́ kí ẹ̀mí rẹ̀ tàbí ilẹ̀ kó fún kópin mọ́ rárá o rárá o bẹ́ẹ̀ sì ni kìí ṣe pé nítorí kí ìgbésí ayé rẹ̀ kóbi lè bá a bàjẹ́ lọ́nà wọn bá fi ṣe bẹ́ẹ̀ fún rárá kìí ṣe pé torí kọ́ọ̀rù rẹ̀ kóbi lè kólókùn musu lọ́nà wọn bá ilé kí ọlá fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ wọn bá ilé kí ọlá ọkọ̀ àdáwò kalẹ̀ fún àwa ẹ̀dá rẹ̀ nítorí ọgbọ́n tó àwọn ọgbọ́n ètò ti yí pé tá a bá láàmà ṣe ní èjì rẹ̀ àlè ìkátá arára bó ti ń kọ́mà gbogbo àtàjẹ́ ló ti ọlọ́run nínú àwọn ìdí pàtàkì tọ́lọ́ ọba ilé fi wọn lá tọ́tòrí ẹ̀fọ́ àdánwò fún wa òun náà ní láti dán wa wò láti fi mọ ṣíṣe sùúrù ẹrú ọlọ́run ọba ilé fi ọlọ́dàn wa wò nítorí pé kí dídára wa kó lè bá àhàn síta dáadáa nítorí pé ọlọ́run ọba ilé fi ọlá tọ́ bá dán yàn wò yọ ìkan nínú àwọn ẹni rẹ̀ tí wọ́n jẹ́ àwọn ayò rẹ̀ déyìí ó sì fi wà nínú àwọn ọjọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ látọ́ ti pé wọ́n sórí rẹ̀ tí wọ́n yege torí pé tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn bá ṣe sùúrù tó dúró dáadáa nígbà tí àdánwò tẹlẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlọ́sàlẹ́sà yóò ṣe ní àyàn rẹ̀ yóò yàn fẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlọ́sì kó aṣọ aṣọ ńlá yóò fi ó kúkú rẹ̀ níbẹ̀ yóò sì wọ́ ní aṣọ ọlá ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlá yóò sì da oríire ẹ̀sán tó bákan náà ọlọ́run ní kí iṣẹ́ rẹ̀ kọjá tí ó jẹ́ àtẹwọ́gbà bákan náà ọlọ́run tó wá ní kíló ẹni bẹ́ẹ̀ kó ní àtiwọ̀tán rere látara sùúrù tó ti kó ní àti ìfaradà tó ṣe lórí àdánwò tọ́lọ́run ọba ìrèké ọlá tó fi kàn án ọlọ́run wa ní kọjá pé ìparí ìgbésí ayé rẹ̀ yóò jà síbi ìyọnu sí ọlọ́run ọba ìrèké ọlá tọ́lọ́run ọba ìrèké ọlá náà ti yọnu sí ọlọ́run ọba ìrèké ọlá yóò máa ṣùgbọ́n kọ́ lọ́wọ́ bàbá làwà o tó máa lọ jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ nìyẹn nígbà tí àdánwò ṣẹlẹ̀ kàkà tó yẹ kó ṣe sùúrù lọ́ba fáyìndà nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba ilé jọlá lọ́ba yíjú padà ọpẹ́ yìndà ìlú ẹni bẹ́ẹ̀ yóò dẹ̀ tó ṣe pé wọ́n ti lé dànù wọ́n ti kọ́ dípò fún níbi ìyọnu ọlọ́wọ́n ọba ilé jọlá bẹ́ẹ̀ ni ìbínú ọlọ́wọ́n ọba ilé jọlá yọ wà máa bá rú ẹni bẹ́ẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ fún bẹ́ẹ̀ ni gbogbo àwọn òkè ti ẹrù àdánwò yọ wà máa ara wọn yọ máa ẹni bẹ́ẹ̀ àwọn ọmọ ogun orí ibú wọn wà lẹ́nu tó ti ẹni bẹ́ẹ̀ lérè lẹ́ni tó wò ní mà rárá wípé àgbékà ti wà fóun nínú àwọn àdánwò bẹ́ẹ̀ ni ọjà ti jẹun pẹ̀lú àwọn ọmọ ogun orí ibú wa ṣùgbọ́n o nígbà tí ọmọ òun náà nígbà tó di fún kan ti okùn lọ́rùn rẹ̀ ibi báyìí òun náà ni yóò ti wá mọ̀ pé á ǹjọ́ òun ṣe sùúrù ǹjọ́ òun láfaradà ǹjọ́ òun látẹ̀mọ́ra nígbà tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó gbé àdánwò wá ẹ̀rí láàrin méjèèjì láàrin tó ṣe sùúrù àtẹ̀ǹdé ò ṣe sùúrù ìdí ń bẹ láàrin méjèèjì gbà tájọwọ́ dé òun náà ni sùúrù àti ipò ẹni tó ń bínú ní àkọsílẹ̀ tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ téèyàn ti rí kìíní kejì ẹni tí ó sori rẹ pẹ̀lú àdánwò àtẹni tó ti pé sori ikú pẹ̀lú àdánwò wọ́n ní sọ́bùrù sáà sùúrù wákàtí ni sùúrù tọ́lọ́jọ́ ni o sùúrù tọ́lọ́jọ́ ni bẹ́ẹ̀ náà ni ìsọ́káàkí lásìkò díẹ̀ péréte òun náà ni ní àsìkò díẹ̀ àtàwọn bá ṣẹlẹ̀ torí pé mùsíbà tó bá ṣẹlẹ̀ yóò kú òtẹ́lẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ṣùgbọ́n gbà tí ọba pò bó ló ti fẹ́ pò kó ní kálukú ààyè ìwòye sí ni tí mùsíbà pẹ̀lú mi pẹ̀lú àpọ́nlé pẹ̀lú àjẹ́sí pẹ̀lú orin tó pọ̀ bẹ́ẹ̀ sì ni tí mo ti bàbá fẹ́ kó pẹ̀lú mi pẹ̀lú kọ́lọ́ ọba ẹni tí ọlá ti hánà orin fún ṣíṣe orin léwọ̀ fún bẹ́ẹ̀ sì ni yẹpẹrẹ pẹ̀lú rẹ̀ oníyọ́ máa fi wà pẹ̀lú mi oríṣi eléyìí àkọsílẹ̀ ọlọ́run ọba tọ́lọ́ ti kọkalẹ̀ ní bẹ́ẹ̀ sì ni ọlá ọlọ́run ọba ẹni tí ọlá tọ́lọ́ fún ẹ lómi tí máa ń ni ọlọ́run ọba lọ́ba tí ọlá rẹ̀ ti kọ́ ga jù tó sì kà fi òfin ọba ẹ jẹ́ ká lọ mọ̀ yìí pé ẹni tọ́lọ́ ọba bá kú ní sùúrù ẹ̀kún sùúrù tọ́lọ́ ọba bá kú yàn olọ́mà lóore ju onínú tọ́lọ́ ọba ìdẹ́gbẹ́ ọlá tó máa ń fún ẹrú nínú ẹ̀kún tọ́lọ́ máa ń fún ẹ̀dá gẹ́gẹ́ bó ṣe wà lọ sọ̀rọ̀ ìhùn mọ́mú Bukhari àti Muslim látọ̀dọ̀ àbá wa Abu Sa'id bin Khudri radiyallahu ta'ala anhu wa bí ẹ̀bùn náà wá lóore tó sì gbààyè tó bẹ̀rẹ̀ dáadáa nínú sọ́ọ̀bù yìí tó tó kọ́ náà òkun yẹn ní sùúrù nígbà tá dáwọ́ bá ṣẹlẹ̀ ẹ̀tọ́ náà fún ní sùúrù tó fún ṣe nígbà tá dáwọ́ ṣẹlẹ̀ wàláhì òré ńlá lọ́lọ́wọ́n ọba ìrètí ọlá òun náà ló ti kúrò ẹni bẹ́ẹ̀ gbogbo wa tá a jẹ́ mùsùlùmí ẹja jẹ́ tó ti bá máa ṣe sùúrù nígbà tí àdáwò ọba ṣẹlẹ̀ sí wa nínú àwọn ọgbọ́n tí bẹ́ẹ̀nu àdáwò tọ́lọ́wọ́n ọba ìrètí ọlá fi kan ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo àtàjẹ́rùsìn ọlọ́ òun náà nítorí kí ẹ̀dá kó lè jẹ́ni tí ó túbọ̀ súnmọ́ ọlọ́wọ́n ọba tí ó tún wá mójútó ìjọsìn rẹ̀ fún ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ nítorí pé àwọn àgbàlagbà yóò Yorùbá wọn ní tọ́mọ kékeré bá ṣubú yóò wò wájú bá ṣubú wọn lẹ́yìn ni yóò wò ọmọ ẹ̀dẹ́ ìyẹn máa wò pé ńgbà dé kí ni máa tọ́lọ̀ ní kí ni má ti tọ́lọ̀ a tẹ pẹlẹ má ìjọsìn fún ọlọ́run ọba kẹ́rù ó lè bá a mọ ọlọ́run lọ́lọ́run ó lè bá a máa sí dáadáa nítorí rẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá máa gbé àdánwò wá torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yọ ọmọ fẹ́ kí ẹ̀dá rẹ̀ rú rẹ̀ yọ ọmọ fẹ́ kó kọjá tó ṣe gbé yọ ọmọ gòkè nígbà ẹ̀rọ nígbà ìrọ̀ra nígbà ìdẹ̀kùn nígbà ìdẹ̀ra nígbà àdánwò nítorí jẹ́ pé nígbà tí yọ ọba fi kúrò ìjọ ti fún ọlọ́wọ́n bá ti ń ṣe ṣèlú yóò mọ kàngàkàngà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá ní gbogbo àwọn àsìkò rẹ̀ torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ti sọ lódodo tabaníkàwò òun náà lẹ́nu tó ṣe yí pé ó ń dúró dáadáa pẹ̀lú ìjọ ti fún ọlọ́wọ́n bá lórí gbogbo àwọn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ sí nígbà ìdùnnú rẹ̀ nígbà ìyọnúsí rẹ̀ nígbà ìbínú rẹ̀ nígbà ìṣòro rẹ̀ yóò dúró ti ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá tí ó mọ̀ sẹ́nà ẹ̀rù tó bá yẹ sí báyìí ní ṣèṣì rẹ̀ ṣe rí ẹ̀rù rere ní sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá àmọ́ ọ̀tún ṣe pé gbà tí rọrùn dé ọmọ ọlọ́run nígbà tí sọ̀rọ̀ dé ló tó mọ ọlọ́run tètè rẹ̀ ọ̀dà tó tàbí ẹ̀kọ́ ìwọ nígbà tó ṣe pé ìṣòro dé ọ̀wà mọ ọlọ́run ọba mọ́ ẹlòmíà ti gbà sọ̀rọ̀ rẹ̀ àti gbà ọ̀rá rẹ̀ kò tiẹ̀ tọ́ ọlọ́run ọba ìrètí ọ̀la rárá tí bá ń tún báyìí yọmọ ní bàbá ẹ káre oríṣi ọwọ́ yín iṣẹ́ yín jẹ́ bàbá nígbà tó bá tún kọ́ báyìí ní bàbá ẹ má wò mí ràn ẹ má wò mí ràn subhanallah báwọn kan ṣe ń ṣe nùgbèsè ayé wọn nìyẹn ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo ìtẹ́sí rẹ̀ nínú ìjọsìn ẹ̀rí pé yóò máa bá gbogbo àsìkò rẹ̀ àti gbogbo ìgbà rẹ̀ yóò máa bá a mú ni kó sì yẹ kí olùgbàgbọ́ òdodo kó sì yẹ kó rí ni. ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ o sọ yẹ pé àwọn tí wọn ẹrú dẹkùn ni wọn nígbà tí dẹkùn bá dé ti dáadáa bá dé wọn mọ̀ lọ tí ọba tó ti dé mọ́ nígbà yìí wọ́n dẹ̀tún ṣe yí pé wọ́n yapa wọ́n jìnnà wọ́n takété ti ọlọ́wọ́n ọba ti ọlá rẹ̀ gàdúrà kódà wọ́n tún jẹ́ ti ọlọ́wọ́n ọba wọ́n jà tù sílẹ̀ irú àwọn yẹn wọn ò ní wà lórí ìtìtì tó dáa kan ṣoṣo tó yẹ kí ẹrú sin ọlọ́run bá rere kọ́ wà lórí ẹ̀ irú àwọn yìí wọ́n èsè rí dáadáa tí ọlọ́run bá dé wọ́n fọkàn balẹ̀ sáyé ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kọ̀ bá ti sí báyìí ṣèlú ó tún máa sá káàkiri òṣòdò àwọn ètò ìsìnkú yàtọ̀ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bó ti sọ nípa àwọn ìjọ anẹ́bí Musa alayhi salatu wassalam ọlọ́run ọba ní ti dáadáa bá dé sí wọn bọ́ọ̀lù lẹ́nu ha àbìyí wò ní àá àwa náà lọ yẹ kọ́ tẹ̀lẹ̀ sí bí ọba tẹ̀lẹ̀ sí wa láàrin ìbá tẹ̀lẹ̀ sí àwa lálẹ́lẹ́yìí ṣùgbọ́n tí kejì bá tẹ̀lẹ̀ sí wọn kọ tẹ̀kọ́ yàrá bí Musa wọ́n mọ̀ máa wò wọ́n bá tún lọ sí àtìmọ́ fún ànẹ́bí Musa àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹgbẹ́ tó ó ń sẹ́yìn jẹ́ o àrọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wílẹ̀ tètè ó ń sẹ́yìn ti jẹ́ ọlọ́ni kúlìkúlón min indillah sọ fún wọn wípé àtìkíní kejì tó ṣẹlẹ̀ sí yín ọ̀dọ̀ ọlọ́run ọba ilé ìyá alágbájá ní sẹ́mi alágbájá ní òjé gbádùn ọkọ mi ni ìyàwó mi ni kìnnìkan mi ni iye kan mi ọ̀rẹ́ mi ni ìjà lọ dáwọ́ fi gbogbo àwọn èrò kúrò bẹ́yẹn ọlọ́wọ́n bá lọ́ba dé fàdáwò kan yẹn sáyẹn wọn bẹ ti dé báyìí kò sí ọ̀nà àbáyọ kọ́mọ ẹ̀dẹ́ ni ẹ̀dúgbò tó wọ́n ju sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdú lọ bẹ́ẹ̀ yẹn bá ti léyìí ibẹ̀ ni ó ti máa wà nínú àwọn ẹrúsìn ọlọ́wọ́n ọba ìrètí ọlá tí wọ́n jẹ ẹrúsìn dáadáa tí wọ́n jẹ ẹrúsìn rere sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìrètí ọlá barakallahu li wa lakum fil qur'ani wa sunnah ونفعني بما فيهما من الآيات والحكمة فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ونفهم الله. Ìjọba àti ìgbẹ́ rẹ̀ fún الله ọlọ́pàá wa táwọn aráàlú rẹ̀ àti ọ̀sán àbí ìlàtí olú olùtò yẹn láti lè pẹ̀lú ìlànà tó ti sílẹ̀ tó ti lè gbà tá a jẹ́ lọ́sàn lọ. yìí pé dádájọ́ àdáwọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ẹ̀wìrì ẹ̀wìrì bẹ́ẹ̀ ni àdánwò ṣe rí fún ọ̀tàn. gbogbo àmọ̀ yìí pé láì sí ẹ̀wìrì kò sí ti alágbẹ̀dẹ ká fẹ́ fi ọkọ rọ̀ irin kankan kò lè di ọkọ nígbà tí wọ́n bá ti gbé wọ́n fẹ́ná wọ́n lu ewìrì tí wọ́n fi ń fẹ́ná sí irin gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ìgbọ̀ sí pàǹtí ti bẹ lára ni yóò máa ta paraparapara ká tó wá pé nígbà tó bá rí òdùrọ̀ òdùrọ̀ tó nítumọ̀ lọ́ba ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ lọ́tún tí wọ́n jẹ lọ́sì gbogbo pàǹtí ti ìdókòó ti bẹ lára irin yókù mẹ́. bí ewìrì ṣe rí sí irin yìí lọ́dọ̀ alágbẹ̀dẹ bẹ́ẹ̀ náà ni àdánwò ṣe rí sí ọkàn lọ́dọ̀ ẹ̀ tí ń bẹ nínú ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn níṣẹ́ ni àdáwò ṣe fi ni o yọ ọba pọ̀ kúrò níbẹ̀. ṣé ẹ̀mọ̀ pé ẹni tára ọmọ rẹ̀ ọ̀yá ẹni tára ọkọ rẹ̀ ọ̀yá ẹni tára ìyàwó rẹ̀ ọ̀yá tàbí mọ̀lẹ́bí rẹ̀ kan ọ̀yá tó ń mójútó. ẹgbò tó máa ń sọ pé tọ́ kò sì rí yorùbá ìlú tó ṣe kan o tọ́ba kírun rẹ̀ ẹ wò bí ìforíkalẹ̀ rẹ̀ ó ṣe pẹ́ tó tọ́ba sálámà tó ṣe àwọn àzìkárù ti ṣe tán ẹgbò bí ó sì jókòó tó ń bí sì máa fi àwọn èèyàn jákun rántí mi nínú àdúrà ọkọ mi kọ̀díṣàn báyìí lọ́wọ́ rántí mi nínú àdúrà ìyàwó mi kọ̀díṣàn báyìí lọ́wọ́ subhanallah ẹrú ọlọ́run ọba kan lẹ́nu ọ̀rọ̀ ẹni tí wọ́n ti tẹ orúkọ rẹ̀ lórí wọ́sáàpù káàkiri nínú ra lórúkọ tó ń bẹ ọlọ́run ọba ìrèké ọlá wọ́n fẹ́ ṣe operation fóun nínú operation tó ní í ṣe pẹ̀lú làákẹ́ òun fẹ́ wọlé pé kọ́lọ́wọ́n ọba kọ́ wọlé agbára àtòkù rẹ̀ kó jẹ́ kí wọ́n ṣe láti yìí ẹ̀wọ̀ nǹkan báyìí tìbá àdánwò ni àdánwò ló gbé tí ó fi ń ṣe kí ni tó fi wá tó fi ń pé wọn máa bóun kọ kiri yẹn káàkiri gbogbo mùsùlùmí tọjọ máa yọ pé wọn bóun bèrè o subhanallah a jẹ́ pé àdánwò ọlọ́run máa fi ń fọ ọkàn máa ni yóò jẹ́ kí ìgbàgbọ́ yóò jẹ́ kó fi má ó sì jẹ́ àpẹẹrẹ nínú àpẹẹrẹ tí jẹ́kẹ́ yìí ó ṣe sí àti àsọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bákan náà yóò tún jẹ́ ìtọ́ka ẹ̀rí láti pé kẹrù ìwọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba tó dáa. bákan náà yóò tún jẹ́ ìjẹ́rìí ipe kí ẹrú kó lè tẹríba fún àti ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. torí kí ọjà gẹ́gẹ́ bí oògùn tó wúlò tó sáǹfààní èyí tó ṣe pé dókítà tó lè wò tí ọkọ̀ kalẹ̀ fún ẹni tó jẹ́ aláàárẹ̀ ìgbélọ́ra ògùn báyìí pẹ̀lú ògùn ọlọ́ntọ́ ọba ti lù àárẹ̀ rẹ̀ wọn lọ àdáwò lọ́lọ́run fi ń ṣe iṣẹ́ yẹn lára ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́lọ́ bàbá wa mélé wa àwa náà ti wá mọ̀ yìí pé ẹni tó jẹ́ aláàárẹ̀ tí dókítà rẹ̀ kọ òògùn tí ó tọ́jú ọ̀jẹ̀ ìtọ́jú rere fún un nítorí ọ̀kàrí lọ mójútó òògùn yẹn bẹ́ẹ̀ náà ni tiwa náà bàtẹ́ rí àwọn àdánwò tá a rí yẹn ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ó fi ń dán inú ọkàn ó fi ń dán òwò ó sì fi ń fọ ọkàn ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá fi ń fọ ọmọ rẹ̀ gbogbo tíjẹ́ máa yẹ méjì gbogbo èròkèrò èròkú tí bẹnu ọkẹ lẹ́yìn àtẹlẹ yóò di nǹkan tuntun tí yóò wà fi gbà lọ. ẹ gbọ́ sí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ fún wa nínú Al-Qur'ani Al-Karim ni nínú Suratu Nisa àyà 19 ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé fàáta àǹtẹ́kọ̀rọ̀ shay'a ó ti ti kẹ́ kórìíra kankan ò fẹ́ máṣe kájà wọ́ ọ̀fẹ́lẹ̀ sí wayaj'ala Allahu fihi khayran kathira fẹ́ẹ́ pé tẹ́ kórìíra tẹ́ fẹ́ yẹn ọwọ́ dọwọ mùsùlùmí nígbà tí ànáwó bá tẹ̀lẹ̀ kọjá ẹni tó ṣe sùúrù lórí àwọn ewu bákan náà kó tún jẹni tí ó dúró dáadáa pẹ̀lú àti ọlọ́run tó sì ní àgbè ilé ẹ̀sán rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá gbogbo àti ọmọ pé lórí a máa ràn lórí ó sì máa ń ṣe ọ̀nà ọ̀rọ̀ fún yàn lórí nínú náà òun náà ni kọjá òdodo láti gbára lé ọlọ́run ọba ìrètí ọlá ìgbára lé ọlọ́run ọba ẹ̀dá yóò tún wá jẹ́ tuntun pé yóò gbé dáadáa fẹ́ni tó bá mọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà bákan náà yóò jẹ́ kí ilé gbogbo kọ́ńpá ìràwọ́ra tẹ̀ ìjírẹ̀bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba látàdọ̀ ẹrú yẹn sọ́dọ̀ ọlọ́run yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ìmọ̀ sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo ọ̀rọ̀ yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú ọba jẹ́ olùgbàgbọ́ òdodo bákan náà yóò tún wá jẹ́ kí ìrònúkúwàdà rẹ̀ kó lè yàn wọ́n lódì bákan náà yóò sì lè sá kétékété gbogbo àwọn kan tí jẹ mọ́ ìtọ́nà ọba ìlẹ́jọ́ lóòfẹ́ gẹ́gẹ́ bó jẹ́ pé amirul mu'minin afáwa ali radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bó sọ. òní máa ń ní zalabala ń ilà bìtàbí wàlà rúfin ilà bìtàwà. ó ní àdánwò òní ṣẹlẹ̀ fún ẹrú àfi torí ẹ̀ṣẹ̀ tó tẹ̀lé o ọlọ́run bá ti sọ bẹ́ẹ̀ fún sábì máa kẹta bá ti àìdí ìgbọ ìdí ẹ̀fọ́ wà láyé fà wọ̀yá àfọ àǹkẹ́fì ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́ ti gbé kòkun yìí tẹ́gbẹ́dẹ́ ẹ̀dẹ́ ńlẹ́ tó ní sádọ́wọ́ bá tẹ̀lẹ̀ èyí oníkù láyé ṣùgbọ́n lọ́n ti àmójúkò níbi ọ̀pọ̀lọpọ̀ yìí ni. ó ní ní tí ọmọ ẹ̀dẹ́ àyàfi pẹ̀lú wá ní kí ó tún tọ́fẹ́ ní sádẹ́hùn ṣẹlẹ̀ sí ó tún èròǹgbà rẹ̀ pa ó tún èrò rẹ̀ sí dáadáa sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ó tún èrò rẹ̀ ó jẹ́ kí èròǹgbà rẹ̀ kọ́ dá sí ọlọ́wọ́n ọba kéròǹgbà rẹ̀ ó tún wá dá sáwọn ọmọ àyà rẹ̀ nínú ẹ̀sìn kọ́ má robi sí wọn. bákan náà ó jẹ́ kéròǹgbà rẹ̀ ó dá sáwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àtàwọn tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá fún ní àdáyẹnrí ọlá ó jẹ́ kéròǹgbà rẹ̀ ó sí wọn. ètò tẹ̀yí pé àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n bá ń sọ àti àwọn afẹ́ wọn tí wọ́n bá ń ṣe yóò gbé lórí àgbékalẹ̀ tó dáa ọmọ ìyá rẹ̀ tí ọ̀rẹ́ ń dìdẹ́wò nígbà sádẹ́wò tẹ̀lẹ̀ sí kọ́mọ wà á bù pé lágbájá wà á bẹ̀ mí wò ẹ́ kọ̀ wà á bẹ̀ mí wò àwọn èèyàn ti ń sọ pé òun ni àwọn kan ti tún sọ pé òun kọ́ tí ò ti hàn ní ìsinyìí gbé èrò rẹ sórí àbá dáadáa sí i torí ẹni tá a ti rí alẹ́ kí ìbù kí la mọ̀ tó jẹ́ sábàbí tá a ẹ wò gbàtí anabi wa àwọn anabi wa Sulaiman alayhi salatu wasalam tí ò rí ẹyẹ húdìhúdì ó ní kílódé tí mi rí mi rí ẹyẹ húdìhúdì lónìí àbọ̀ wà nú àwọn tí ò wá ni màá fi ìyàtọ̀ lágbára jẹ tàbí ẹ̀kọ́ màá pátí màá dúdà mí àfi tọ́ bá mú ẹ̀rí tó múnádókó tọ́ bá mú wá bá mi ọ̀pẹ́ kó jìnnà ẹyẹ húdìhúdì dé onírẹ̀ Sulaiman bó ti lọ mo rọ gbàgá tó ọ̀rọ̀ gbàkárí mo dé láti ìlú yamá láti ìlú sábà ìwà bá ọ pẹ̀lú ròyìn tó jẹ́ ti àmọ̀dájú ọba ń sọ torí níbẹ̀ yẹn wọ́n sọ wọ́n sọ wọ́n sọ fún àdébí Sulaiman alayhi salatu wasalam. sáàmù yìí pé ẹni tá a ti rí ọ̀yẹ̀ kábínú sí nígbà tí húdúhúdú àdé tó sọ nítorí fún àdébí Sulaiman alayhi salatu wasalam. sáàmù bá àdébí Sulaiman padà àdé gbégbèsè tó lóun fẹ́ gbé lórí rẹ̀ mọ́ torí ẹni táwọn òkú yọ náwó sí wa nígbà táwọn òtẹ̀lẹ̀ tí ọ̀nàwó alẹ́ tí ìbínú ti jìnnà mọ̀ síbò náà fi lálágbó ara tiẹ̀ náà. á gbé gbogbo àwọn yìí á gbé wọn sí orí àbátọ́ dáa kébí bàbá alágbájá ti lówó tó ń tàdánwò wá ń kà mí tí ọ̀wà sọ fún òun mi ni. èmi ni mo tún gbé yàn lọ bá gbé subhanallah má bínú sí ó pè sórí ìṣesí wípé tó ọlọ́run lọ́ba kọ̀ǹdíṣà tó náà ṣe ni o tó náà wà ní agbègbè àsìkò yẹn irú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ni o tó fi ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n ata jẹ́rúsìn ọlọ́run ìṣesí rere ti tọ́ ni tó yẹ kó jẹ́ pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó yẹ kó wà lórí rẹ̀ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá wà lórí ìṣesí báyìí ìṣèlúgbèsè ayé kó ṣe sùúrù kó fẹsẹ̀ múlẹ̀ lórí àdánwò torí pé kò sí tádánwò bá tẹ̀lẹ̀ àdánwò ní gbére lẹ́yìn àdánwò báyìí èyí tó sì kù tọ́lọ́ ọba máa mú wá òun náà ní ìrọ̀rùn àti ìrọ̀ra àtòrí tó sì kọ́pọ̀ àwa tún pàrọ̀ wà fún ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo àtàjẹ́ mùsùlùmí nípa wípé àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tó ní kálukú tó ń kálukú wa táàrin báyìí ti ń bẹ nínú àwùjọ tí tó ń kálukú ń tó ń bẹ nínú àwùjọ wa lónìí ọ̀nà oríṣiríṣi tọ́nà ọba ìlẹ́kẹ́lá fi ń ṣe ní sáwá látara ẹsẹ̀ ọwọ́ wa ọjà ní jọ́ta kó ṣe sùúrù ní o bọ́lá ọba ti kọ́ nìyẹn ètò ọlọ́wọ́n ọba tọ́lọ̀ nkọ lori lórí ẹ̀dá nìyẹn ẹ̀ńtà rẹ̀ ń ṣe oníṣe kí ni o yóò ṣe sùúrù ni ètò ọba tọ́lọ̀ nkọ kalẹ̀ nìyẹn ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run kò lè dúkò bẹ̀ kan wà mú kó rárá o. ẹ̀dá arílẹ̀ ẹ̀dá tó ṣe pé bàtà dánwò tẹ́lẹ̀ ọlọ́dún tọ́lọ́wọ́n bá dáadáa òtún tún àkọsí àtúnṣe ń dìgbẹ́ láàrin rẹ̀ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n ẹ̀dá abú olè tó ṣe pé ń bàtà dánwò ọlọ́run bá bá tẹ́lẹ̀ báyìí yọ máa ké gbàjarè ọlọ́run káàkiri ni yọ máa pariwo ọlọ́run ọba káàkiri tẹ́jà kan bẹ tó fẹ́ bọ́ mú ọlọ́run ọba lọ síbi kan ni ìrẹ́ tó ń kígbe ìfúnpínpín má kígbe pẹ̀lú tọ́lọ́wọ́n bá ti kọ́ kalẹ̀ tó ọba yọ́nú sí ìfúnpínpín tó ṣẹlẹ̀ tí ọpẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní ọlọ́wọ́n ọba ìrẹ́jọ ló ti kọ́ tó torí ẹ̀ ìgbésí ayé bọ́lọ̀ ti kọ́ kalẹ̀ fẹ́ dání àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run dá wa wò ẹni tí èyí ṣe mùsùlùmí náà ọlọ́run bá ń dá wọn náà wò báyìí máa yẹ lóríṣiríṣi tó ṣe kó ń kálukú wa náà rí láwọn tó ẹ̀ àwọn èèyàn lọ ń sábà lẹ́yìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó ṣe pé ọlọ́run wá ń bí àwọn arábárí bí àdánwò tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá fi ń kàn. ẹ̀gbẹ́jọ́ kìnìún àná là ń sọ̀rọ̀ péjú àbí kí ni wọ́n ń pè táwọn yẹn pé bákan bákan ni wọ́n lọ sáré bá. nígbà péjú tú aṣọ bọ́ tó tú aṣọ tó ya aṣọ márẹ̀ lọ́rùn wá sí odidi ibodè sàn bíbà yìí tó ya aṣọ márẹ̀ lọ́rùn báyìí náà. sẹ́wọ̀n pẹ́lú mi gbẹ tí wọ́n ní o ti lásìkò òun nítorí kálá àti òsì máa dé sáwọn ni subhanallah àwọn yẹn tó lọ pèsè náà ni o àwọn èèyàn wọn ò lè dá lóru ẹjẹ àmọ́ tó ń kálukú ẹ̀dá kan ẹjẹ àmọ́ tàǹtì ẹjẹ àdó tọlọ́run béèyàn bá dúró tọlọ́run wọlọọni ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ ọsẹlẹ síyàn bí a bá lọ sábà dáhùn sí kan lọ́wọ́ gbìyànjú kan ìtọlọ ní ọsẹlẹ sí ọ lásìkò tọlọ ní ọsẹlẹ ó wà lọ dídí àsìkò yẹn o ti gba nǹkan ní ìsinú gbèsè ayé rẹ àkọ́kọ́ ń tọ́gbà ọ nínú nínú gbèsè ayé nínú ọ̀rọ̀ ẹ̀sìn o ti lágbára púpọ̀ torí pé agbára ọlọ́run ti gbé fẹ́ dàgbà yàtọ̀ sí yẹn àwọn tó wá lọ báwọn níjọ́ tí wọ́n bá ti ń dókòkò mọ́ báyìí tí wọ́n dókòkò mọ́ o ti wà nù o ti wà nù gbèkùn wọn bá alágbájá tó gbàgbé o tún ti ń bọ̀ ní o ẹ̀jẹ̀ rẹ ọ̀pá kaba yìí o èmi ò lówó lálásìkò yìí o ò lówó lọ́wọ́ àbí ọ̀ máa retí láìpẹ́

títí ọba jókòó títí àwọn tọ̀hún yẹn tó ń pa mú wọ ọlọ́run àmú ọlọ́run ni hey lójú ọlọ́run lójú ọlọ́run ni ẹ ọlọ́run mọ ọlọ́run mọ tí ìbàjẹ́ ọlọ́run mọ wù ọ báyìí ni o. gẹ́gẹ́ bí àwọn òwe ewu ọ̀rọ̀ ọdún táwọn yẹn máa ń sọ. asùnmọ́ ẹni tábìlì kan wò tẹ̀lẹ̀ sí àdá lọ́kàn lé asùgbà rẹ̀ àbójútó ètò ọlọ́run ni ọkàn balẹ̀ ọlọ́run ọba ìdẹ́kẹ́ olóòtú òdì ọ̀ yóò sì gbá ẹ̀sà wò àdá lọ́kàn lé dáadáa á fi lọ́kàn balẹ̀ nù kí ọlọ́run nígbà inú ọmọ ọmọ kóun ní àwọn ọmọ ayáka nínú ẹ̀sìn ni wọn ṣùgbọ́n gbàtà bá ta tó ti ti kọjá pé ní wa wọ́n bá àgbà mi àdánwò wọ́n bá lọ bí ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àtàgbára rẹ̀ gbogbo àdánwò ti ń ṣẹlẹ̀ sóní kálukú ọlọ́run dákun yà wáyà àdánwò náà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń tẹ kádánwò náà fi ń ṣẹlẹ̀ ọlọ́run dákun jẹ́ akọ́jú máa àdánwò náà jalè olúkú àdá bẹ́ẹ̀ ọlọ́run olúkú àdá wa jọ́ jẹ́ olúkú àdá jọ́ máa wàhálà wa kò nínú gbogbo tí jẹ́ àdánwò ọlọ́run onígbà gbogbo tí ń jẹ máa burú ọlọ́dàkùn mọ́tò jọ ṣẹlẹ̀ sí wa o ìfàyàbalẹ̀ ìfọkànbalẹ̀ ìrọ̀rùn ìrọ̀ra orí tọ́pọ̀ ọlọ́dàkùn ṣe tèmi àtẹnukọ̀ kan wa gbogbo àwọn tó ń bẹ nínú agbami àtẹ̀wò báyìí ọlọ́dàkùn bá nílò àwọn ọlọ́dàkùn bá nílò àwọn ọlọ́dàkùn bá nílò àwọn gbogbo ọ̀nà tó ọba tó fi fàdánwò ka àwọn èèyàn ọlọ́wọ́ banila wọn nù àdánwò ọlọ́dàkùn banila wọn nù àdánwò ọlọ́dàkùn banila wọn nù àdánwò bani mú wọn dúró lórí ẹ̀sìn ìwọ ọlọ́run dákun ìran kan rèé tí wọn ọlọ́wọ́n bá ìlẹ́kọ̀ọ́ ládàpọ̀ balẹ̀ gbé sínú ẹ̀mí wọn ọlọ́run dàpọ̀ à ń bíọ̀ ìdùnnú ìdùnnú ìdùnnú dàpọ̀ balẹ̀ dé fún wọn omi jí ojú wọn dàpọ̀ wọn balẹ̀ lónà ọgbẹ́ inú ọgbẹ́ wọn dàpọ̀ balẹ̀ bí à ń bẹ̀ wọ ọlọ́wọ́n bá ìlẹ́kọ̀ọ́ lágbógbó bí táwọn yẹn ti ń gbé súnà ní káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà tó ń dàpọ̀ balẹ̀ fún oníṣúnà ní sùúrù gbogbo àwọn tó ń gbé èèyàn pa tó ń gbé èèyàn pa máa tó ń ti ń gbowó ọlọ́dàpọ̀ balẹ̀ fún wọn sùúrù ọlọ́dàkùnbánikùn wọ́n sòrò ọlọ́dàkùnbánikùn wọ́n sòrò wọ́n ti wálé tí ó gbé pamọ́ ọ ọlọ́dàkùnbánikùn wálé tí ó gbé pa àbúwọ́ náà ìtọ́ ọ̀wọ́ lọ́wọ́ dọ́kítàkùn ṣe lórí èmi àtẹnìkọ̀ọ̀kan wa jíjẹ mímu níná nílò gbígbé gígùn wa dọ́kítàkùn jọ já sírọ̀rùn gbogbo ẹni gbọ́dọ̀ haramu jẹ́ dọ́kítàkùn bá fún haramu kó lọ́wọ́ wa balẹ̀ fi halali wọ́pò fún wa gbogbo ẹni gbọ́dọ̀ halali jẹ́ dọ́kítàkùn jẹ́ kí halali ní òdì mọ́ wa ọ̀là àgbàrá ọlọ́run láwùjọ rẹ̀ ìbáraẹ̀